Ìdáwọ́lé Sùn ló ń dé sí etígbọ̀ọ́ yín láti ìkànnì Campus Radar ní FUNAab, orúkọ tèmi ni Omidan Rasheedat Adégbọlá. Kí a tó tẹ̀síwájú, ẹ gbọ́ kókó inú ìwé ìròyìn. Fáyẹ̀mí kùnà ní Èkìtì, kò pegedé fún ààrẹ Èmi kọ́ ni mo sọ ọ́, ẹgbẹ́ òṣèlú PDP ló fi òun lédè bẹ́ẹ̀ má ṣe tẹ́tí sí buhari ṣàbẹ̀wò sí àwọn ibi ìkọlù akintóye sọ fún akọ̀wé un àwọn agbébọn pa ọlọ́pàá ní ibùdó àyẹ̀wò ìmọ̀ àwọn ilé àwọn ọ̀nà àwọn afárá ní ìsàn omi bíi òjò kùtùkùtù òwúrọ̀ ti ń lu àbújá ìròyìn náà ní lẹ́kùn-únrẹ́rẹ́ ẹgbẹ́ òṣèlú peoples democratic party ní ìpínlẹ̀ èkìtì ti ṣàpèjúwe ìkéde ipò ààrẹ gómìnà káyọ̀dé fáyemí ní ìlú àbújá ní ọjọ́rú gẹ́gẹ́ bíi ìkéde ìkùnà ẹgbẹ́ òṣèlú pdp nígbà tí wọ́n ń fẹ̀sùn kan gómìnà náà pé ó fi ara àádọ́ta ọ̀kẹ́ náírà tó jẹ́ ti ìpínlẹ̀ Èkìtì ṣòfò lórí àfẹ́sọ́nà ààrẹ rẹ̀ tí ó fi ẹ̀tọ́ àwọn tí wọ́n jẹ́ afẹ̀yìntì owó oṣù àti àyọdínkù sílẹ̀ láì san owó ní Jáàní Fáyemí pé kí ó sọ fún àwọn ọmọ Nàìjíríà bí ó ṣe ṣèjọba ìpínlẹ̀ náà dáradára láti mú òun di ààrẹ ti nàìjíríà ẹgbẹ́ náà sọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan tí àkọlé rẹ̀ ní fáyemí ṣòfò mílíọ̀nù náírà owó èkìtì nù láti kéde ìkùnà ní àbújá láti ọwọ́ akọ̀wé ìkéde ti ìpínlẹ̀ náà raphael adéyanjú tí èkìtì kò bá ní ààbò lábẹ́ fáyemí gẹ́gẹ́ bíi gómìnà báwo ni nàìjíríà yóò ṣe di ààbò lábẹ́ rẹ̀ gẹ́gẹ́ bíi ààrẹ ǹjẹ́ orílẹ̀ èdè náà lè ní àǹfààní láti fi fáyemí rọ́pò ọba oníbàjẹ́ bíi buhari kí ni ìgbẹ̀yìn àwọn òṣìṣẹ́ nàìjíríà lábẹ́ ààrẹ fáyemí tí inú rẹ̀ ń dùn láti lè àwọn òṣìṣẹ́ kúrò gẹ́gẹ́ bíi gómìnà ìpínlẹ̀ agbẹnusọ ẹgbẹ́ òṣèlú pdp pdp fẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ èkìtì ti ìjọba pdp gbéṣẹ́ ní ìjọba fáyemí ti lé wọn lọ́wọ́ wọn ní nígbà tí ilé-ẹjọ́ dájọ́ pé kí wọ́n dá àwọn òṣìṣẹ́ tí wọ́n lé kúrò nípò padà fáyemí kọ̀ pdp béèrè pé ṣé ohun tó fẹ́ẹ́ tún ṣe gẹ́gẹ́ bíi ààrẹ orílẹ̀-èdè nìyẹn orí ìtọ́ka orílẹ̀-èdè yorùbá ọ̀jọ̀gbọ́n banji akintóye ti rọ akọ̀wé àgbà àgbáyé antonio guterres láti má ṣe tẹ́tí sí ààrẹ nàìjíríà major general muhammadu buhari ṣùgbọ́n láti ṣàbẹ̀wò sí ibi tí ìkọlù darandaran àti àwọn oníjàgídíjàgan, Akintóyè tún sọ fún Guterres tí ó dé sí Nàìjíríà ní ọjọ́ Tuesday fún ìbẹ̀wò òṣìṣẹ́ ọlọ́jọ́ méjì pé orílẹ̀-èdè náà jẹ́ ìpínlẹ̀ tí kùnà nínú àtẹ̀jáde kan tí ó fọwọ́ sí ní Ọjọ́bọ̀ tí ó sì fihàn fún àwọn oníròyìn nípasẹ̀ alákòóso ìbáraẹnisọ̀rọ̀ Maxwell Adeleye, Akintoye sọ pé Buhari ti ṣàkóso àwọn onírúurú àti ẹ̀yà orílẹ̀-èdè Nàìjíríà ní àìṣedéédé nípasẹ̀ ṣíṣe ìjọba ti Fúlàní nípasẹ̀ àwọn Fúlàní àti fún Fúlàní. Ọ̀rọ̀ náà ní àkọ́lé ìbẹ̀wò rẹ̀ sí Nàìjíríà ó jẹ́ nǹkan láti ó kò bá ṣàbẹ̀wò sí àwọn ilé ìṣeré tí ìwáàfin tí àwọn oníjàgídíjàgan Fúlàní ní South Middle Belt, Akintóyè sọ fún Akọ̀wé Àgbà UN António Guterres. Ẹ ṣàbẹ̀wò sí Ìfọ̀n tún ní ìpínlẹ̀ Ondo tí àwọn darandaran Fúlàní bá ọba ìbílẹ̀ rẹ̀ ṣàbẹ̀wò sí gúúsù Kaduna níbi tí ìsọdí-ẹ̀yà jẹ́ iṣẹ́ ojoojúmọ́ tí àwọn apànìyàn Fúlàní apànìyàn. Àwọn kan náà ló ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Taraba, Plateau, Niger, Ogun àti Ọ̀yọ́ níbi tí àwọn darandaran Fúlàní ń parun tí wọ́n ń fipá bá wọn lò tí wọ́n ń pa àwọn àgbẹ̀ tí wọ́n sì ń ba oko jẹ́ nínú ìrìnàjò jíjá ilẹ̀ wọn káàkiri ẹkùn gúúsù orílẹ̀-èdè yìí. Kábíyèsí atọ́ka náà kò ní òpin àti pé àwọn ìwà ìkà náà kò tíì dínkù, ìjọba Buhari kọ̀ láti jẹ́ kí àwọn olùfaragbá náà di ìhàmọ́ra àti gbèjà ara wọn lákòókò tí wọ́n ń gba àwọn apànìyàn láyè láti rìn káàkiri pẹ̀lú jíja AK-47, ìfipábánilòpọ̀, àbárapá àti pípa, ni Akintóyè sọ. Àwọn ilé, àwọn ọ̀nà àti afárá Donggala ní ni omi yá ní òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta lẹ́yìn tí òjò rọ̀ ní Àbújá, olú-ìlú Nàìjíríà. Àwọn apá kan agbègbè Lọ́kọ́gọ́màní àti àwọn agbègbè mìíràn kò lè wọlé sí lákòókò òjò tí ó tó fún wákàtí mẹ́ta. Vanguard gbọ́ pé lórí afárá Donggala ni mọ́tò kan ti dí Bákan náà láàrin Súpámákẹ́ẹ̀tì Ẹ̀bíànú àti Gúdù ní afárá Sèmó Filling Station, ọkọ̀ mìíràn ti dí. Ìkún-omi náà tún fa ìdígìrì ní agbègbè Cowra, Galadima àti àwọn agbègbè mìíràn ní ìlú náà tí ó ti gba àwọn òpópónà pàtàkì nípasẹ̀ ìṣàn omi náà. Ìròyìn náà kò ní jù báyìí lọ, ṣùgbọ́n kí á tó máa lọ, ẹ gbọ́ kókó inú ìwé ìròyìn ní ẹ̀kan síi: Fáyemí kùnà ní Èkìtì, kò pegedé fún ààrẹ, ẹgbẹ́ òṣèlú PDP ló fohùn lédè bẹ́ẹ̀ “Máṣe tẹ́tí sí Buhari, ṣàbẹ̀wò sí àwọn ibi ìkọlù”, Akintóyè sọ fún akọ̀wé UN. Àwọn agbébọn pa ọlọ́pàá ní ibùdó àyẹ̀wò Imo àwọn ilé, àwọn ọ̀nà, àwọn afárá ní ìṣàn omi bí i òjò kùtùkùtù òwúrọ̀ tí ń lu Àbújá. Kí á tó máa lọ, orúkọ tèmi ni Omidan Rasheedat lẹ́ẹ̀kan sí i. Ẹ má gbàgbé láti tẹ̀lé wa ní orí ẹ̀rọ ayélujára wa ní Facebook Campus Radar Funab, Instagram Campus Radar Funab, Twitter ẹlẹ́yẹ campus 1 underscore ẹ rántí láti mú mi dáadáa, ẹ ṣé tí ẹ tẹ́tí gbọ́ ìròyìn ní àwọlétò yín, oorun ayọ̀ la ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan la jí o.